Àlè ìbéèrè àbọ̀ ọ̀gbọ̀n. Àlẹ́kà lọ máa gbọ́n. Ẹ̀yọ̀kan ni ẹ béèrè ó. Assalamu alaikum. Sọ́rọ̀ ń sọ àwọn mọ̀ṣáìtì wa lẹ́kùn láyé àti ìjọba ìjọba. Ìbéèrè tí mo fẹ́ béèrè nípa àdínkù ilé ti ẹ̀ka fún wa يجب أن ti fi áńkẹ̀rù ọ̀rọ̀ yìí nípa pé ìtàrọ̀ kan ti yọ̀hún ló wára aṣẹ́bẹ̀ àwọn sábà yìí náà fọ́rọ̀kọ̀ tó ilẹ̀ ákùrọ̀ àdé mo rí pé dé àwọn ìkọ̀wájú mùsùlùmí àtàwọn tẹ̀lé ìyá wọn náà kó sí inú àwọn ìṣe tí àmẹ́sọ̀gbà ọ̀sọ́là tí ó sọ nígbà ọ̀rọ̀ wọn rẹ̀. wọ́n lè fi sọ̀rọ̀ ọ̀la èsì lórí ìbéèrè yẹn ẹ ṣọ́kí torí àsìkò òun náà ní pé gbogbo tó bá ti kálẹ̀ fa manhaj sálẹ̀ àti kò sínú tó bá ti yapa tí ló bá ti yapa kúrò lójú ọ̀nà àwọn tí wọ́n já wọn asálẹ̀ tá a ṣàlàyé fún wa ó ti kó síbẹ̀. tó tábà sọ pé sófì ó kó síbẹ̀ wọ́n ìdá sọ pé sófì kó síbẹ̀ torí pé níbi ọ̀rọ̀ ìbáàdà àti àkídà gbogbo ẹ̀ pátápátá wọ́n yapa. tọ́wọ́n tó ń yára pé áàkì ilé ọmọ làǹdàbí sọ káwọn kí àná áàkì ilé ọmọ túmọ̀ sí pé kò túmọ̀ sí pé kò ní kírun yàtọ̀ pé àyẹ̀tọ́ kí rẹ̀ tó wá sọ pé ó kú sí háàfì yìí àlùkòmọ́ làbẹ́bí so àwọn mùsùlùmí náà làbẹ́bí pè so ó ń kírun ó ń gbáwẹ̀ ó ń ṣe àjẹgbò yìí ń kọ́ ló túmọ̀ sí pé kò lè kó sí ibẹ̀ sọ wọn kàwárí tànàbí kọ́kọ́ lẹ̀ wọn má bẹ́ẹ̀ ni wọ́n máa ń kírun ànábì dẹ̀ wẹ̀ wọn pé ìrún ní sẹ́yìn bá ń kírun táwọn bá ń kírun ẹ̀ kọ̀ ń dẹ̀ mọ̀ ọ́ sí ìfún ọ sòsíbẹ̀síbẹ̀ náà ni ànábì ṣe kí ni ó fún wa ní ìròyìn burúkú sòtórí ẹ̀yà kí òun kọ́ ló ti ló protect yẹn kó mílíọ̀n bí ṣe pé ẹni tó jẹ́ ìlànà àwọn àlùsùnà pàtàkì jùlọ níbi ọ̀rọ̀ àkídà àti ọ̀rọ̀ àsòlò tí ìjọba ti lè ya papò bẹ́ẹ̀ àti ibi ọ̀rọ̀ ìbádà náà ni ẹnìyàn ó kò sí ibẹ̀ ló fà á gbà tí wọ́n béèrè lọ́wọ́ ìkànnì àwọn àfẹ́sìn Sheikh Bumbaz rahimahullah nípa wípé ṣé àwọn kí wọ́n fẹ́ sọ ń pẹ́ jamaatu tẹ̀lé jamaatu ikhwan muslimin ẹ̀ ṣé albani afọ̀n ṣé albani pé kí wọ́n fẹ́ sọ nípa àwọn jama yìí nìyí lórí hadisi ìdìrọ́k ìpín tá a nàbì sọ pé ṣé àwọn àyẹ̀wò náà tí wọ́n kó sínú àwọn seventy two yẹn ni. ṣé kí ni bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni èyí lè adìnàwó yòókà lè fún ẹ sunna èyí wọn yapa sunna tó tí a bá wẹ pé ọ̀nà wọn wá gbà yapa ẹ̀tọ́ fẹ́ dá ọ̀rọ̀ mi lẹ́nu àsìkò sí nígbà láti lè máa sọ̀nà tí kálukú wọn gbà láti ń sọ wọn gbà yapa so ọ̀nà tí wọ́n gbà yapa àkọ́kọ́ ni pé tẹ̀bílíìgì máa ń rìn lànà sófin níbi àkídà wọn wọn gbádùn níbi àkídà rárá níbi àkídà wọn gbádùn níbi àkídà níbi ìbádà náà wọn gbádùn níbi ìbádà tí a bá ń ṣe tẹ̀blígì tí ń lọ jáde ṣe kí nìkan ó kàn ń dààmú ara ẹ̀ ni àkídà rẹ̀ ò lè gbádùn wàláhì. tó bá jókòó bá sọ pé tẹ̀blígì ni ọ́ tó sì fẹ́ fi tẹ̀blígì lẹ̀ àkídà rẹ̀ ò lè gbádùn. pé kó wàá kà nínú fàdọ́lì àmáìlì yẹn ni èyí tí ó wọ àkídà rẹ̀. nígbà tó ń bẹ́ẹ̀ ní yìí pé ẹnìkan lọ sí ìsàlẹ̀ ànábì lọ wọ́n sì nígbà tó sì sùn ó bá lálàárà ànábì ànábì fún ní búrẹ́dì gbà tí ó lójú oorun yẹn ó jẹ dájì tó gbà tí ó jí ó bá dájì tó kù ní ọwọ́ rẹ̀ ẹ dákun ẹ̀kọ́ kí ni ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀pá ìlọ́ máa ṣàdúrà níbi sàárì òkú àlèlọ́ máa tọrọ bùkátà wa bíbí yá lọ́wọ́ òkú tó mẹ́nu sàárì tó èyí ò ti tako àkídà Islam ó wá lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀. so yìí ń jẹ́ oṣù so eléyìí jẹ́ ṣókì ọlọ́run àlè. afọ àti kótó di pé a gba gẹ̀lẹ́sì béèrè kájọ torí tọ́lọ́wọ́n ọba títẹ́ bí ìlànà ti ń lọ ní ìlẹ̀rọ pé nǹkan kan wọnú ibẹ̀ kájọ torí kábà ń lórí nínú àwọn bọ́dà kan tí wọ́n ṣe pé ǹjẹ́ àwọn aláboyún tí wọ́n máa ń sọ pé tí wọ́n lè jẹ àtijẹ ǹjẹ́ ṣé nǹkan báyìí ṣé kò tako àìsókàn Islam nípa pé kí aláboyún kan máa ń pé ó fẹ́ jẹ àtijẹ. aláboyún ò lè jẹ àtijẹ nínú Islam ìjẹkújẹ ní ń jẹ bẹ́ẹ̀ ọbẹ̀ kọ́bẹ̀ ní ti ń jẹ bẹ́ẹ̀ kódà a lè sọ pé ọbẹ̀ ẹ bọ́ ń jẹ́ àṣejẹ lọ́dọ̀ àwọn tí ń ṣe fún yàn. torí pé ní tí wọ́n fi ń pè lò àṣejẹ ní tí wọ́n fi ń pè lò àṣejẹ àwọn àgbàgbọ́ burúkú máa ń wà ní inú rẹ̀. tí ní ogé ìgbín yẹn sí méje kò gbọ́dọ̀ gé sí mẹ́sàn-án. tí ní ogé sí mọ́kànlá kò gbọ́dọ̀ gé sí fifteen. so ọ̀nà tí tabafẹ́ wá sábàbí lórí nǹkan kan sábàbí tá a lò yóò jẹ́ sábàbí tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba lọ́wọ́ sí tí ó sì takò òfin ọlọ́wọ́n ọba so àtijọ́ máa ń takò òfin ọlọ́wọ́n ọba níbi ọ̀rọ̀ gbàgbọ́ ọgọ́rọ̀ àtijọ́ ninety nine percent àtijọ́ tó máa ń takò ọ̀rọ̀ gbàgbọ́ àwọn báwa sọ fún mi ilé àtijọ́ àbí wọ́ọ́rọ́ tó bá ti jẹ́ yóò bímọ wọ́ọ́rọ́ ṣé tọ̀ ṣé gbogbo àwọn èèyàn tí ń bímọ náà ní ń jẹ́ àtijọ́ ṣé gbogbo èèyàn tí ń bímọ náà ní ń jẹ́ àtijọ́ ó dà níyọ ọmọ tí wọ́n ti bí àtijọ́ mélòó ló jẹ́ orí ọmọdé mi náà ti bí àtijọ́ mélòó níyàwó mi jẹ àti ń bímọ yẹn nírọ̀rùn falẹ̀lẹ̀ alhamdu tó túnmọ̀ sí pé àtijọ́ òní kankan ti pẹ̀lú gómi wọ́ọ́rọ́ kó má fi yí wọ́ọ́rọ́ ẹ̀rin ọ̀nà tó dáa ẹ̀lọ́ hospital bẹ́ẹ̀ bá lọlé alágbo àlọ́ burú ṣùgbọ́n alágbo tẹ́ lọlé rẹ̀ wà ní ojú obìnrin òní jẹ́ àwọn bàbá gbèdígbèbí tó máa wá bí obìnrin olóbìnrin bákan náà ẹ̀ẹ́dìbò alágbo tẹ́ bẹ́ẹ̀ lò sí lọ́dọ̀ náà dáadáa tó ní kàkan fún ìsìláàmù pé tí ìwà ní kàkan fún ìsìláàmù yóò gbé gbèlè yín ní ọwọ́ lọ́pọ̀lọpọ̀ wọn ṣe rí nù ṣòbí tó sì fẹ̀mí balẹ̀ jù náà ní kéèyàn lò sí hospital òye láti lè fi mórí bọ́kù bí aburú tó lè wọlé sí mẹ́sìn yẹn wallahu a'lam. Um, uh, alákòókò um, ó ní àwọn aṣọ tó máa ń gbé ní sùkúù àti ẹ̀sìn lóde sùkúù wa láwùjọ nígbà a máa ń di ẹ̀yẹ lóye tí ó tó fún wa kí àwòrán àwọn aṣọ bẹ́ẹ̀ àti ìkejì ni pé um, àwọn èèyàn máa ń lẹ̀rí pé ọdún sáǹtì ọ̀dà máa ń hà tí wọ́n ń jó pẹ̀lú wọn rí wọn tí àmàdé um, before it was before pre-song àti òṣìṣẹ́ àbúrò ìlà wa ni wọn wọn ni kò lè òṣìṣẹ́ wọn ni kò tẹ̀sí wọn lè ẹni wọn ń fi fún ẹnìkan wọn lọ àgbèrè pé sábà ń yọ̀ wọn àbí ọ̀wọ́n ìdílé wa di ẹ̀yàn ajálọ síbi tí wọ́n máa ń fún yín pé alẹ́ tó láti bá wọn kọ́ àbí àwọn ibi àwọn orin àgbà wọn ní tábà ti fi bíkì sí ìwọlé nìkan. aṣọ tí wọ́n bá ti gbé àkọ́kọ́ ẹ̀yọ̀ ló kù state ni ẹ̀yọ̀ èyí ló kí wọ́n lè fi sí fún yín ní Uh, school lóko Lagos state ni so ṣùgbọ́n lábẹ́ ìṣẹ̀rẹ́ Islam àwọn onígbé lóko uh, lóko ẹ̀yọ̀ àwọn onímọ̀ gbé wọ̀ torí pé ní Islam kò ṣà ní ẹ̀yọ̀ ẹ̀bọ ni òkókílẹ̀ so àfi tí ó bá já sí wípé wọ́n bóyá wọ́n kàn wọ́n kàn bọ́tù rẹ̀ ṣáà pé kéèyàn wọ̀ mi ò gbọ́ yín dáadáa wọn pé bó ṣe mú o tó kù. ok ok ok na so wọn wà ní kẹ wọn tún láti abẹ́ ilé wọn kan mi. a lè wọ nǹkan mi. ẹ wọ nǹkan mi ẹ má wọ. lọ́dà wa wọ àti competition yẹn a lè ní graduation hall. ok o ti compulsory nìyẹn o yóò ti compulsory nìyẹn wọ́n ní yóò kà ṣe ni pé indian kà lè sọ wọ́n ti bóyá nìyẹn ló fẹ́ graduate àbí so irú ẹnìyẹn ní sàárà sọ pé kó má wọ̀ láti lé péye ọ tó bá wọ̀ ọ́ ní kó wọ aṣọ ọ̀kan lé ní òòrè tó tó bá dé ẹnu ọ̀nà ibi tó ti fẹ́ wọ kínní ó lè bọ́ aṣọ yẹn kó wọlé sí ibẹ̀ tó bá lè ti yanjú ara ẹ̀ pẹ̀lú wọn tán ní kó bọ́ aṣọ wọn dànù kó sọ ọ́ dì nulẹ̀ ojú bẹ́ẹ̀ náà lọ so Allahu a'lam. òwúrẹ́lẹ̀ kejì. ó kì í pé àwọn orin tó jó ní Yorùbá pé sáà lè bá wọn kọ́ ẹ́n yóò bá lórin lóòótọ́ yóò bá lórin àwọn òpínlẹ̀ orin tí yóò bá rí náà ló jẹ́ orin tó burú káde kọrin ní Islam kì í ṣe pé pìlẹ̀ rẹ̀ ni pé kò dáa ká kọrin ká kọrin tá à ń sọ ni pé kò ní pé ká lùlù sí ká dun ohùn sí ọ̀rọ̀ là ń sọ ká dun ohùn sí ọ̀rọ̀ sóyè. So,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 àtìlẹ́bù ni àní sọ pé òbá gbọ́yé lórí èyí òun rárá pé islam ò ṣe é léwọ̀ nígbàdàbí sọ ń pa ọ̀rọ̀ orin ṣókí náà ni pé ọ̀rọ̀ tó bá jẹ́ ìwọ̀ láti sọ ìsọ di orin náà èèwọ̀ ni ọ̀rọ̀ tó bá jẹ́ ìwọ̀ láti sọ káwa kọ́ lórí náà ṣe kí ni èèwọ̀ ọ̀rọ̀ tó bá tó bá jẹ́ ẹ̀tọ́ láti sọ tába tí wá lùlù sí so ìlú yẹn ti sọ di èèwọ̀ torí pé ìlú fúnra ara rẹ̀ gàbádáyá ní ìdádúró èèwọ̀ ni òun orúkọ bí sallallahu alaihi. náà oníbèrè bèrè ni pé ọmọ tó ti tó pé ká pa á láṣẹ irun magrib tí wọ́n ń bọ̀ díẹ̀ díẹ̀ ń já nílé wọlé torí wọ́n ní káwọn ọmọ wa máa wọlé nígbà tí magrib bá ti ń wọlé ṣé ká lè wọlé ni àbí ká yóò lọ kírun yẹn. tó bá jẹ́ pé ọmọ tó já pé ti pé bí ọmọ ọdún méje anabi sallallahu alaihi wasallam sọ ma pé alimu awladakum as-salata idha balagu sab'a ẹlẹ wọ mọ́ṣáláṣí tòyí tó kó ti pé àsìkò tá anabi ni ẹ máa kọ́ wọn nínú ẹlẹ wọ mọ́ṣáláṣí kó yá má lọ mọ́ṣáláṣí tó tó bá dìde mọ́ṣáláṣí ni tó bá kí irun mágbìbì tán kó farabalẹ̀ ń bẹ̀ kó máa ka Qur'an tó bá wọn Qur'an kó bá wọn Qur'an ká tó bá wọn Qur'an ká ní yóò bá máa ti rí pẹ̀lú àwọn ìbẹ̀rẹ̀ ń bẹ̀ náà ní ìfilẹ̀ ṣe so wọ́n bá pé ọmọ kékeré tí ò tíì tó lọ ní ẹ̀lẹ́lẹ́ wọlé tó náà bá ti lé náà lọ́mọ sáré wá pé ilé lòún fẹ́ lónìí tòótọ́ ẹ pé yóò bá kírun pẹ̀lú ìyá rẹ̀ ẹ ṣú ọ̀pẹ́ à yóò kírun pẹ̀lú ìyá rẹ̀ kò sí láì fi ń bi yóò náà so yìí pẹ̀lú pé tó kọ́ ní jàmá ọkùnrin sì tún ni ẹ lè wọ mọ́ṣáláṣí ni so torí pé òun náà lẹ́tọ̀ọ́ láti kí jàmá sọ̀rọ̀ lọ́wọ́ àyà oníbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pé tóbìnrin lè ṣí àwọn páàtì ara kan fún obìnrin ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ni obìnrin ẹgbẹ́ èèyàn lè rí irun èèyàn ó lè rí ọrùn èèyàn tẹ́ bá jọ wà pọ̀ sóyè so ó lè rí ẹsẹ̀ èèyàn sóyè so. so láti bi igbá àyàwó báyìí dé bóyá bí orúnkún wa àní jẹ́ kí orí àìsí orí lẹ láàrin obìnrin sóbìnrin ṣe ṣùgbọ́n tó yẹ láti gbà ọ́ ni ó lè rí ó lè rí láti èjìká wá báyìí gbogbo yìí obìnrin lè rí so ṣùgbọ́n tí ó wá já sí pé obìnrin tí ó rí yóò máa lọ kàbúrò pé ah tó bá rí lágbájá má ṣe fún síwájú ló máa ròyìn tó rí lára rẹ̀ wọ́n sì fún òfin bẹ́ẹ̀ tó nìyẹn. so lẹ́yìn náà rẹ̀ pé àwọn àbá mi ń ṣàlàyé pé ibi tí ọlọ́run la lè ṣí gan tó bá jẹ́ kóbìnrin kèfèrí ni a lè ṣe fún pé nìṣá ìhìnà tọ́lọ̀ sọ́ńbẹ̀ àwọn obìnrin mùsùlùmí nìkan ló bá wí àwọn àbá mi ní rárá obìnrin jẹ́nẹ́rálì ní ọlọ́run ọba ń sọ dìde òwò tí wọ́n lè rí ní ara ara wọn ṣùgbọ́n èyí tí mo ṣàlàyé yẹn wallahu alam kò ní tí mo ètò tẹ̀wọ̀n so wallahu alam. mo ní nìkọ́ọ̀bù lílò tí ọ̀ràn èèyàn ni àti pé téèyàn bá tiẹ̀ lò gan-an tó ní ládá. náà fẹ́ẹ̀rẹ̀ olú nìkọ́ọ̀bù ìjọ́ra àti àkìíṣe ọ̀yẹ́ kọ́ọ̀bù ní ìbòjú gómìnà ìbòjú ẹ̀ lẹ́yìn ìgbà tó ti ń borí tó ti ń bo gbogbo ara rẹ̀ dé ilẹ̀ ó wá kù síbi ojú tó lè bó ṣe kó bojú ọ̀ràn yẹn ni àbó lè fi ojú yẹn lẹ̀. wẹ́n lọ́dọ̀ ti èmi gẹ́gẹ́ bí àwọn ta àgbà lọ́dọ̀ àwọn kọ́ká pé àwọn àbọ̀ òní ìfẹnukò lórí ẹ̀ àìfẹnukò yìí sì ní wọ́n látọ̀ làwọn sàábà ni àwọn sàábà mi gbà yìí pé ọ̀ràn yẹn ni àwọn mi gbà pé rárá kì í sọ̀ràn yẹn so ìfẹ́ àìfẹnukò yẹn náà ló ti lọ bẹ́ẹ̀ tóbi di àsìkò yìí kò sì lè parẹ́ torí pé ìpìlẹ̀ tó ti wá lọ́tọ̀dọ̀ àwọn sálàfù ni ẹ̀yin kọ́ kò sẹ́ni tí ó bí láyé tí wà parẹ́ àbí táwọn ẹni ò bá rẹ́ni yẹn lóko nígbà tí a bá sì ti ń rẹ́rìn un ẹ̀ lè fọ́ sí sálàfù kan fún sálàfù kejì torí tó bá tẹ̀wọ̀n lẹ́bi tí òun lẹ́ ṣe kéne lẹ́ẹ̀dùn ti gbá ẹ̀lẹ́ lè mèrè tó tẹ̀wọ̀n so nínú àwọn tíra tèmi kà àkàtíra ìjọ́ra yẹn àti tíra àìjọ́ra yẹn wàlláhi làzim ìdó tẹ̀wọ̀n lẹ́yìn ní pé kì ní ìdí ìkàntó nínú tẹ̀wọ̀n lẹ́mẹ̀mí gbogbo yìí láwọn àfa wa kọ lóríṣiríṣiríṣiríṣi tá a kà ní ní ìdí ìrí èyí tó mú tẹ̀wọ̀n yìí pé ọ̀ràn àyàn ni bí kì í ṣe pé kì í ṣọ̀ràn àyàn tó gbé dáwà ní pọ̀ràn àyàn ni gbogbo rẹ̀ tó ti ìbojú yẹn pátápátá tí o bá kó tí o fi kú ojoojúmọ́ tí ń gbójú rẹ̀ jáde tó bá ti jáde lórí láìbojú ń gbẹ̀ṣẹ̀ ni tó bá ti jáde lórí láìbojú ń gbẹ̀ṣẹ̀ ni onígbà tó bá wọnú ilé rẹ̀ kó tó máa gbẹ̀ṣẹ̀ tó bá ti jáde láì bójú ẹlẹ́ṣẹ̀ èmi ò sì rí ẹ̀rí tí mo kà ní táwọn afọ àmú wa ní ìrí tí mo lè fi bóòlù láti máa sọ pé òun gbẹ̀ṣẹ̀ kò lè ń sílẹ̀ ṣùgbọ́n ẹnu kò àwọn tí wọ́n gbà pé kí ṣọ́ra yẹn náà ni wọ́n gbà ipò ló dáa jù ṣe èmi náà ti gbà pé láìsí iyèméjì kó bẹ̀rẹ̀ fún olóṣèké ni ló dáa jù àìkú lọ ṣùgbọ́n ṣọ́ra yẹn wá ni ìtẹ́bí mú ọ̀dẹ́ kì í ṣe ọ̀ràn àyà so àṣírí náà àbá tí wọ́n mú náà ló wá Sheikh Albani àwọn àti àwọn Sheikh eh, Suwaijiri àwọn àtàwọn àbá Saudiya àwọn àtàwọn bíi Sheikh eh, kínáti pé Bakir Abu Zaid ah, wọ́n ta síra wọn dáadáa lórí rẹ̀ ní tuntun pé bàbá tó síra mi kọ síra mi yà ní ní sẹ́ ah, ń sọ yìí mi ò rí bẹ́ẹ̀ ó dẹ́ pọ̀ nínú àwọn tó jẹ́ àwọn mazaibu fìkì in fact mo sáǹdì ọ̀pọ̀lọpọ̀ amáza àbí fìkì ò ní pé kí n ṣọ́ra yẹn sáǹdì ọ̀pọ̀lọpọ̀ àwọn afá onífìkì ò ní pé kí n ṣe ọ̀ràn yẹn. so ṣùgbọ́n gbogbo àwọn afá ló gbà wípé kò sí tó dáa bí obìnrin ó bùsùn tó bá kó mustahabu ni ẹ̀sìn rẹ̀ tó fi lọ́lá sí i ni ìmúra rẹ̀ tó ti ṣe kí ni ó fi lọ́lá sí i á sì gbà yí pé ah, ó tó gbìyànjú ó tó lékún ní ìgbà ajá ó dàbí ẹni tó kírun tó wá yẹn náà fílà àáyìn ni abáàbò àáyìn ni bí a ń gbìyànjú kódà kì í fi náà fílà náà ṣeré ó ṣe wáyé kí mùsùlùmí ṣe kí ni orí nìyẹn wallahu alim. ẹyọkan èèyàn lè gba ẹ̀yà ẹni tó jẹ́ ọkọ obìnrin láti pé obìnrin náà àbí àwọn obìnrin nínú àádá tí ọmọ wọn tí ọmọ tí wọ́n máa ṣe àbòjú àbí kí wọ́n máa sọ ọ̀rọ̀ lọ́rọ̀ ṣé irú ọkọ yẹn tí kò bá kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ lè fún nípa ìyàwó ipá ẹ̀sìn lọ lẹ́yìn pé àwọn obìnrin náà dẹ̀rí láwọn yẹn bá ti rí wọn lẹ́yìn pẹ̀lú wà yẹn wọ́n máa ń jẹ́ áìgùn fún ẹni tí ó máa ń ṣe ẹ̀sìn torí wípọ́ ni àwọn ìyàwó nílò máa ń padà àwọn ìyàwó tó máa ń ṣàbòsí náà tẹ̀lé máa ń sẹ́ni ọkọ̀ máa ń borí ni wọ́n tún borí ìwà wọn irú àwọn ohun ni èèyàn lè fún èsì lórí ọ̀rọ̀ tí olùbéèrè béèrè àwọn kan dákun tí a bá fẹ́ béèrè béèrè ká là wá lọ́yẹ̀ kan ẹni bá fẹ́ béèrè béèrè kó ti kọ́kọ́ pákéjì ẹ̀ in short way bó ṣe ti sọ̀rọ̀ láti ilẹ̀ gbé tí òbí ní gbá àsìkò púpọ̀ èsì lórí ẹ̀ ni wípé sẹ́rí tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ kò sí ẹni tí kìí dẹ́ṣẹ̀ sóye ìyẹn ló fà tó fi jáde pé sẹ́rí ẹ má jẹ́ ká máa pìrìsẹ́ǹtì ara wa fún àwọn èèyàn wípé ẹ̀ lè ká ẹ̀ṣẹ̀ má wa ní ọ̀wọ́ sábà ti ń jẹ́ káwọn èèyàn rí wa níbi pé àwọn iṣẹ́ ìyẹn ló fà ìjọ tán bá rí ẹni tí ó bá ṣẹ̀ nínú wa nìyí wọ́n fi sọ̀rọ̀ sí gbogbo wa pé ah ìbẹ́ ẹlẹ́yìn ṣe kíní kan ni so torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní kullu bani Adam khata gbogbo ọmọ ádámà pátápátá ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kékeré ó dúró dédé ń díẹ̀ sìn ó dúró dédé ń díẹ̀ sìn kálukú ni ó máa kó sí ìran kan àbí kejì nínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wa khayru khata'ina at-tawwabun ẹni tó dáa nínú wọn wájú ọlọ́run tó ń túbá tó ti di pé ẹ̀ṣẹ̀ aṣọ ẹgbẹ́jọ ẹgbẹ́jọ dání gbọ́n gbogbo olùdẹ́sẹ̀ náà kọ́ni máa ń mọ̀ pé àjẹ́ ah, ń túbá tẹni tó bá túbá lẹni tó ṣe kí ni tó dáa jù kéèyàn máa sọ fúnfún àwọn nǹkan kan mẹ́sẹ̀ pé ó lè já wọn ọ̀nà téèyàn bá gbà fi sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn tí ò ní jó fòfó ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà yìí pátápátá táwọn àbá máa ń kà ó ní ń ṣe pẹ̀lú àǹfààní ẹ̀sìn ìmọ̀ àǹfààní ẹ̀sìn téèyàn gángan àbí àǹfààní dúkìá ẹni tá a sọ fún àbí àǹfààní ọmọlúwàbí rẹ̀ yóò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ lágbèjúwe ṣe mọ̀ pé ẹnìkan ó da ó lọ́mọlúwàbí gan ṣùgbọ́n ẹ̀dá tọ́lọ̀ ń da ni pé tó bá gbowó lọ́wọ́ yín kó n fẹ́ bá yín fi ṣe nǹkan abẹ́ fi bẹ̀ ń ṣẹ́ àbẹ́ bá padà rí yóò sọ sórí àmọ́ gbogbo ọ̀nà tó kù ó dáa gan kò ṣeé bá lò gan ẹnìkan wá fẹ́ ó fẹ́ kó sí lọ́wọ́ níbi tí ò ti dáa yẹn wọ́n dẹ̀ mọ̀ sí nínú ojúṣe tiẹ̀ òní pé jẹ́kẹ́ ni ẹ mọ̀ pé à ẹni yìí ibi tẹ́tí fẹ́ bá lò yìí kò kò mọ́yá lórí ń bẹ̀ rẹ̀ má bàa ṣe ń bẹ̀ yẹn o yóò àbòsí ó wọlé yóò ṣàbòsí fún yín tàbá sọ yẹ fún yàn ààrẹ ẹni tí wọ́n fẹ́ kó sí lọ́wọ́ àrùn náà tí wọ́n kó sí lọ́wọ́ ni torí pé tẹ́ bá ti sọ fún yàn tí ò bá ti kó fún un tí ò rágbòsí yẹn ti kò ní lẹ́sẹ̀ àbòsí ní ọrùn ẹni tó náà dìbẹ́ kó sí lọ́wọ́ náà kò ní kó dúkìá rẹ̀ sí ní ọ̀wọ́ àwọn méjì ló jẹ jàǹfààní bó wá lè bínú pé tí wọ́n lọ sọ fún pé kíní kan kíní kan kíní kan àmọ́ bínú mú rẹ lọ́wọ́ náà ni níbẹ̀ kó tó lẹ́sẹ̀ tiẹ̀ náà lọ́rùn ni. so Islam ṣe kọ́ wa nìyẹn àmọ́ bá rí pé ọkàn akàn sáàdì jẹ́ káwọn yẹn mọ̀ pé ó máa ń ṣe irú nǹkan báyẹn láì síbi tó béèrè fún un láì síri tó béèrè fún ìyẹn ò dá ẹni tá a mọ̀ yí pé tó bá ti mú èèyàn kan lọ́rẹ̀ tó ti ń bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ nígbà tí pé yóò tó sí la yóò yà yóò yà ó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ mọ̀nà tí ó gbàgbà kódà bí yóò bá lówó lè ó lè yáwó fún gan lọ́dọ̀ rẹ̀ rẹ̀ tó bá yà sán kò ní rí má yóò dìjà àwa rẹ̀ nìkan ṣe pé wọn àti ẹ o lè sọ fún un so ìyẹn ní o necessary ni but kò necessary orí pẹ̀lú rẹ̀ orí kájọ máa rìn wọn àjọ àti ẹ̀jọ jẹ́ ní tájọ máa ń wà pọ̀ kòkàn sáyé sọ pé àkóò máa lágbájá ni ó máa ń di owó yẹn gan o níbi ẹ̀ ìyẹn náà ń pè ní ìbàyànjẹ́ nínú ṣẹ̀ríà torí pé gbígbà tó sọ yẹn kò sí nǹkan tó béèrè fún pé kẹ́nìyàn mọ ìwé èèyàn tó jẹ́ so ṣùgbọ́n tó bá já pé kàn irú yẹn ló wá máa ń ṣe nǹkan ò béèrè fún ojú kẹta àmọ́ sọ máa sọ irú yẹn ànábi sallallahu alaihi wasallam ní sallallahu alaihi wasallam ó ní la yadkhulu al-jannata qattat ẹni tó bá máa ń sòfófó máa ọ̀rọ̀ ẹ̀yìn àwọn obìnrin ni sokáwọ obìnrin ká gbìyànjú láti ṣọ́ra fún òun náà báyìí kọlọn kó ṣàánú wa sokáwọ aná sì máa gbìyànjú àti máa rí pé àwọn kùdìẹ̀kudiẹ tó bá ń bẹ lára wa ká máa jalè ìyẹn lò dáàbò kò túmọ̀ sí pé ẹlẹ́ ẹni tí ó fẹ́ wọ́nú ẹni tó tó dáàbò ẹ má ju yà ilẹ̀ nù a ẹlẹ́yà ó wá jalè a ó lè jẹ́ pé lára àwọn àìsàn tó kù lára rẹ̀ ni ẹ nítorí ẹ sọ pé a kò yẹ kó olùdáàbò lọ sírí. <laughs> iṣẹ́ ìjáàbù tó lu ọ̀tọ̀ eléyìí tó kú sí ọ̀tọ̀ abẹ́rí ẹnìkan rọ́lá kan ó nírúgba kó ànírúgba ẹ lọ́yẹ kó lọ fáwọn ọgbẹ́ dànù ní ìwọ tó lámánà yìí à ìyẹn ìkọjá àláwà ń bẹ ni lásìkò àti sọlọ ọsọlá ààrẹ ni tó ṣe zìnà ní sàábì ni fúnra ìlú tó gbéra abáná ìpè mo ṣe zìnà olú tó nù mí yìí zìnà ni mo ṣe ààrẹ ẹni tó máa ń tó mutí mutí lásìkò ànábì tá máa ń nà lẹ́gbàá ni irú bísà abẹ́kànjọ́ kan ó ṣe pèlépè à ẹni ègún ni wọ̀nyí ni láàdákanlá ìbínú ọlọ́kùn máa jẹ́ tiẹ̀ ìwádìí kan níní. ànábì ní a látọ̀ inú alẹ́ iṣẹ́ ìtọ́ iná olè fi bọ́ lọ́wọ́ àwọn àrùsọ̀lá o oríṣi ọlọ́ni ẹ máa ran èṣù ni ṣùgbọ́n àìsàn tó ń bẹ láàrin ní ilé yìí so kò sẹ́nìkan tí ò ní ní àìsàn kan sí kejì ní ara so ẹ̀wá ní sọ pé torí àìsàn yẹn kó lọ kọ̀ndẹ́mù ẹ̀sìn rárá so ẹ máa bá aṣọ bí ó ṣe fìyẹn náà lẹ̀ náà ni tọ́lọ́ wọn fi gbà á ní ọ̀wọ́ ẹ̀ àmọ́ ẹ̀wá ní wọ́n ṣe fi tẹ̀blíìgì pé ẹ má sọ pé kò dáhùn ẹ̀jọ̀ mà pé kò dá àmì ẹ̀ nítorí yìí sọ pé kì í sọ ọmọ so kò kí Islam ṣe mú wá nìyẹn kò jẹ́ bó ṣe jẹ́ wọn lọ́wọ́ àlẹ́ ìbéèrè tó kù. ìbéèrè yẹn torí fáwọn obìnrin ló ní ṣe ọ̀rọ̀ ọ̀run jẹ ní inú ilé náà dẹ̀ kì í. ẹni yẹn ló ń bára ká méjì ní ìdúrí ó dà kó ń lọ kí ní mọ́ṣáláṣí yẹn bọ̀ sí gbàmí òun dàrú wọn náà lọ́rùn lé bóun ni ó ṣe sára ká méjì yòókù àbáwọn ọ̀run kọ̀ọ̀kan nínú ṣe àǹbára ká kan nínú mẹ́ta. àwọn obìnrin tá a bá ti fẹ́ kírun ní ká má tẹ̀lé máìkì mọ́ṣáláṣí tá a bá ti mọ̀ pé a fẹ́ kírun nínú ilé má lo máìkì inú mọ́ṣáláṣí kírun rẹ̀ nínú ilé tó àwọn fẹ́ kírun mọ́ṣáláṣí wàá wá mọ́ṣáláṣí wá kírun lẹ́ni tí múra rẹ̀ ó jẹ́ múra tó lè wá sí mọ́ṣáláṣí so bá ṣe máa ń ṣe nìyẹn tó bá tí ó bá bá méjì lẹ́yìn imam bó ló ṣe kí méjì tí ó kú ọ̀rọ̀ méjì náà ló bẹ lórí lọ́dọ̀ àwọn afẹ́sìn ó ń bẹ́nu àlùfáà tí wọ́n jẹ́ fáwọn ẹ̀ méjì gbẹ̀yìn ló fi ṣe ló gbé alákọ̀ọ́kọ́ ẹ̀sùn kí méjì àkọ́kọ́ fáti àti sùrọ̀ ni àwọn sọ pé sùrọ̀ méjì gbẹ̀yẹ yóò ka fáti àti sùrọ̀ torí pé ìdí kọ́ bá kò sí sùrọ̀ ní inú ẹ̀ so àwọn níbi ó ṣe kí ni so àwọn tí wọ́n jẹ́ àwọn afẹ́sí mi ó sọ wípé méjì yìí tó kọ́kọ́ báwọn náà làkọ́kọ́ ti tiẹ̀ yìí tó fẹ́ kí náà nígbẹ̀yìn tiẹ̀ bá a ṣe máa ń kírun gbẹ̀yìn náà ni ó ṣe ṣe kí ni ni ó ṣe kí torí pé a máa ń kírun bìtẹ̀rìtìbì ni a ma ń tò ó tẹ̀léra wọn ni àyè máa yọ tíwájú lọ sí ẹ̀yìn yóò lè mí gbà tó lékè lẹ́yìn náà ni pé súra kì ṣe dandan níbi ìrun gbọ́dọ̀ lè tẹ́lá kà mẹ́rẹ̀ ní gan tó lè súra lè ìgbà míì máa ń bẹ nígbà yan náfìlà méjì láì ní ṣe kíni láì ní fi súra bẹ. náfìlà yẹn yẹn só màá sì máa rúkú ní màmá kí so that kí n kó má bàa yẹ pé mi nílè rí náfìlà yẹn parí ìgbà míì gan ni mo tún lè sọ ti subhana láì tí màá ṣe ń bẹ̀ bóyá mẹ́ta ni mo lè ṣe yọkan láti lè fi mí tọ̀ po tàbí kí mo ti mọ àwọn tó jẹ́ orígun àwọn tó jọ́ ọ̀ràn yẹn mo sì ti mọ àwọn tó jẹ́ súnà so tí kọ̀ǹdíṣàn bá béèrè pé kéèyàn gbé súnà yẹn lẹ̀ títẹ̀ ní òfin ní rí imú wa tú wa máa kí wa ṣe kọ́ wa kàn wá já irun yẹn bẹ́ẹ̀ so o lè ṣọ́ọ̀tì ẹ̀ tí wàá yọ àwọn kankan tí ó dájú pé kò bá àrùn yẹn jẹ́ tí wàá yọ kù ní inú ẹ̀ kò lè rí kígbé so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run àríwọ̀lá. náà alhamdulillah a ibi ni àrìmọ́ lónìí ìṣàlẹ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó má ṣàbáyé bá dàpọ̀. níwà ẹ gbogbo àwọn tá a jókèrè jọba aṣọ àwọn ọmọ wa àtẹniláwà ní mọ́tàlì lájẹ́gúnlẹ̀ fáwà tọ́lọ́